so ẹ jẹ́ ká gbọ́ ohun tí Saheed Shittu wí so gẹ́gẹ́ bí ìṣe wa so àwọn onídìí ká ẹ̀ṣẹ̀ máa bú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún àwọn èèyàn àbí ká máa ṣépè fún Saheed Shittu wọ́lá nídìí ẹ̀ so torí àwa máa ń pé ohun tóun máa ṣe jù nìyẹn a máa ń pé èpè lòun máa ṣẹ́ so ẹni tí ó wàá bá a sọ̀rọ̀ kò nídìí kó máa bá a ṣerú èpè tóun ń ṣe yẹn ìwọ kàn ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún un kó ṣàlàyé ọ̀rọ̀ fún un kó sì máa bá tiẹ̀ lọ <laughs> so tó bá wá ṣépè tó gbó tó forí tó larí mọ́lẹ̀ tó ṣe gbogbo ẹ̀ so má jẹ́ kí eléyìn má jẹ́ kó jẹ́ pírọ́blẹ́mù fún ẹ so ìwọ kan ṣáà ti ṣàlàyé ọ̀rọ̀ fún pé tọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ló bá tán so ẹja gbọ́n tí Saidi Shittu sọ nípa pé apàrọ̀ mọ́ òun nígbà tó mú ti àfa rẹ̀ wá tán a sì ti sọ ti àfa rẹ̀ lánàá a rẹ̀ ti yanjú rẹ̀ fún ipe rárá ohun tá a fa rẹ̀ sọ ohun tá a rẹ̀ wí rè jẹ́ wọ́n play wọ́n play ìrọsí ọmọ wòye tó pàmì tó pàmì nìyẹn. ẹ wá wo tèmi náà tèmi yìí fọ́ọ̀nì ẹ wá wo tèmi o. mo ṣe fídíò ní fídíò tí mo ṣe mo sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ mo sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ mo wá sọ̀rọ̀ àwọn kírísítẹ̀nì náà bọ̀ nínú rẹ̀ mọ̀ ń bà mọ̀ ń bà mọ̀ ń bà mọ̀ ń bà mo wá sọ̀rọ̀ ọkùnrin aláwo kan ó sọ pé ẹ̀sìn àwọn ẹ̀sìn àlàáfíà aláwo mo wá ń bá pàpọ̀ ẹ̀yẹ sí ìwò làlàáfíà ẹ̀yìn tẹ́ pé ẹ̀sìn ìwọ lè máa ń pa báyìí báyìí báyìí ìwà báyìí lè máa ń wù ẹ̀yìn tẹ́ máa ń kírètì fáwọlẹ́ǹtì tẹ́ máa ń ní ká máa jáde tẹ́ máa ń ní ká máa ṣe kíkọ́ ọ̀rọ̀ wọn ni mo wá ń sọ bọ̀ mo wá bá débi kan pé ibi tí mo ti tú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹgbọ́n tí mo sọ ẹ wá wo ohun tí mo sọ ń bí ẹgbẹ́ bá rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ ẹsìn mùsùlùmí ẹsìn tálẹ̀ pẹ̀lú ẹsẹ̀ àlàáfíà mùsùlùmí ni kírísítẹ́nì òtúlẹ̀ pọ̀ wọ́n lẹ́sẹ̀ àlàáfíà torí pé wọ́n ní sọ fún ẹ pé má jáde. wàláwù kárọ̀ tó jẹ́ pé kírísítẹ́nì kò kí ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ bá sọ pé ìndà dínà ìndà láì àìsàn ọlọ́run ṣe pé ẹ̀sìn kọ́ lọ́wọ́ bá rẹ̀ kọ́ ọlọ́run dé ẹnikẹ́ni tó bá mú ẹni sùúrù ṣé bí mo ṣe lówó pé tó bá jẹ́ pàtó bí mo wọ́n mọ̀ a lè ṣe pé àgbà wọlé ṣé mi ni mo ṣe pé mi ò gbà wọlé ṣé mo ṣe pé mi ò gbà wọlé àná bí ìbọn ṣé kò mo sọ nìyẹn. a sáyẹ́bí tí mo ti sọ ṣé mo sì sọ nìyẹn. ìlìtìfáàtì náà pè nínú kéwù ìlìtìfáàtì ó jẹ́ pọ̀ nínú kùránì gbọ́ ọ̀gbọ́n kùránì gbọ́ ó yẹ kí n sọ pé ẹ lè ṣe pé ẹ gbà wọlé mo wá jọ̀wọ́ mi pé a lè sọ pé àgbà wọlé ògbẹ́yẹ lọ́wọ́ olùkùnrin tó bá gbọ́ kùnrin wàá rí tó pọ̀ kọ́ olùkùnrin tọ́lọ̀ tó náà máa ń lò bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn ọba bẹ́ẹ̀ nìkan máa ń lò ó pọ̀ kọ́ olùkùnrin ní mú méjì wá ó pọ̀ rẹpẹtẹ ó ṣe twenty ó ṣe thirty ó ṣe forty ó pọ̀ olùkùnrin tó bá mọ̀. èmi ló èmi ló wá ń sọ wàhálà sáyẹ́dì ṣì tún yìí fọ́ ni èmi ló wá ń sọ ìlìtìfáàtù fún inside the shitu eh? bismillah èmi ló wá sọ ìlìtìfáàtù fún inside the shitu ipé ìlìtìfáàtù nu ìlìtìfáàtù kọ tí ó gbọ́ tọ́ wàá mọ̀ gbọ́n tọ́ mọ̀ yàrá lálùbọ́sà sọ ọ̀rọ̀ yín ṣe wá ń takora yín báyìí so ẹ máa gbọ́ o ẹ mọ̀ yí pé <clears throat> nínú ọ̀rọ̀ tí Saheed Shittu sọ tá a fèsì fún un kò rìfà sáwọn ẹnìkankan nípa hadith o kò sọ pé ẹ̀yin tẹ́ ń takò hadith o àbí kò sọ pé káláwọn ẹni tí wọ́n bá ń takò hadith ni wọ́n lè sọ pé àwọn ò o ẹ mọ̀ pé ó kàn sọ̀rọ̀ ni kò rìfà sáwọn kankan tí wọ́n ń takò hadith o kò rìfà sí wọn o ìgbà táwa post ẹ̀ sínú gúrúùpù tábìlì amálàlbọ́sà náà wà ń bẹ̀ ẹ wá wo tábìlì amálàlbọ́sà ẹ wá wo tó type Ramana Albosa sọ pé he was referring to those who used to who used to hadith and sunnah is not a basis for religious matters except Quran ìkọkúkọ gan ni Ramana Albosa kan bí so ohun tó fẹ́ sọ ni pé Saheed Shittu ń tọ́ka ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tó já sí wípé wọ́n máa ń sọ wípé kìtàbà àti sunna o hadith àti sunna o kò sí nù tá a lè ti mú ẹ̀sìn nínú ẹ̀ kò sí àwọn ìpìlẹ̀ tá a lè mú ẹ̀sìn nínú ẹ̀ àfi Qur'an àfi kíni àfi Qur'an so ó wá sọ pé those used to reject hadith if it is ruling doesn't suit their desires àwọn tó máa ń reject hadith tí kíni tí n tí ń bẹ hadith náà ò bá ṣe kíni tí ò bá bá ìfẹ́nu wọn mu tọ́ ẹni yìí ń sọ fún èmi pé jazakumullahu khairan sa so mo wá ń sọ fún Abraham al-Bosa lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ni mo ti ń sọ fún Abraham al-Bosa mo ní give me a sensible human being among Muslims whoever said even if the prophet said something it will be rejected after the prophet sallallahu alaihi wasallam has been purified by Allah that he will never speak his heart desires so Al bosa our ignorance you are so useless so kẹ́ máa wo ibi táwọn pípù yìí tí wọ́n dúdú dé lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ abdulhamid bosa sì fẹ́ máa fabricate ohun tí ò sínú ọ̀rọ̀ náà ohun tí Saheed Shittu gangan ò sọ sínú ọ̀rọ̀ Abdulrahman Albusa sì fẹ́ máa yí síbẹ̀ fún ó sì fẹ́ máa yí síbẹ̀ fún ohun tó sọ rèé fa ẹ gbàdá sí àlàáfíà wà ń bí wà ń bí wà ń bí gidigidi tó bá jẹ́ pẹ́lẹ́ sí àlàáfíà ní ilẹ̀. pé ẹ bá ń ṣe ìṣe mọ́níkòdù ẹ máa ń sọ pé kẹ́nìbọ̀dì má jáde ẹ̀sìn wo nìyẹn kò ń sẹ̀sìn àlàáfíà wáì tó jẹ́ pé bá ń ṣe agẹmọ níjẹ̀bú òde ẹ máa ń ní pé kẹ́rìbọ̀ kóbìnrin máa rìn wáì tó jẹ́ pé bá ń ṣe orò ẹ máa ń ní kẹ́rìbọ̀dì kẹ́rìbọ̀dì máa rí orò kóbìnrin máa rorò ariwo owó fìrì okú pin sẹ́sìn àlàáfíà nìyẹn torí ẹ̀sìn tálẹ̀ pẹ̀lẹ́sìn àlàáfíà ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tálẹ̀ pẹ̀lẹ́sìn àlàáfíà mùsùlùmí ni christian òtún lè kùn náà lẹ́sẹ̀ àlàáfíà torí pé wọn ò ní sọ fún ẹ pé má jáde pẹ̀láwó kárọ̀ tó jẹ́ pé christianity kò kí ń ṣe ìsìn lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run bá sọ pé inna dina inda lai al-islam ọlọ́run sọ pé ẹ̀sìn kan lòun ọlọ́run ọba recognize lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní wàmọ́ yẹ́ tẹ̀yí dẹ́rọ ìsìlámù dina ọlọ́run ní ẹnikẹ́ni tó bá mú ẹ̀sìn mi wá tí òun ṣe sàmù ló mú wá o fàlàyé kì bá nínú òun nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá fìlà áfìrọ́tì ìjọba ìjọ kẹyìn mílíọ̀nù kan sì rí olùtọ̀wọ́ wa máa wà ní ẹni òfò ọtọrìtì ló sọ̀rọ̀ ọlọ́run ọba dẹdà ló sọ̀rọ̀ kò ń ṣàná bí o tó bá fànà bí ló sọ àyẹsẹ pé bàbá Fatima tó sọ yà á gbà wọlé. ẹ gbọ́ àbí ó sọ pé tó bá yá sí pé ànábì ló sọ̀rọ̀ a lè sọ pé bàbá Fatima ace ohun tó sọ àgbà wọlé ǹjẹ́ o lè bá bàbá rẹ tó bí ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ o lè sọ fún bàbá tó bí ọlọ́mọ pé ace oye bàbá yìí o lè sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ tó bí ọlọ́mọ ǹjẹ́ lè sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ tó bí ọlọ́mọ Saheed Shittu so ǹjẹ́ o lè sọ̀rọ̀ ẹ̀ fún bàbá rẹ tó bí ọlọ́mọ ìpè ace bàbá yìí àgbà wọlé ǹjẹ́ o lè sọ̀rọ̀ fún bàbá rẹ ibo ló wá wà nú ọ̀rọ̀ yìí ipe àwọn tí wọ́n reject àdìsí ló ń bá wí wọ́n lápẹ́ àwọn tó ń gbọ́wé yìí ó yẹ kí wọ́n lọ kán ẹ̀pù ẹ̀kan gbé lọ sọ́spítù ó yẹ kí wọ́n ràn ẹ́ lọ́wọ́ kán gbé lọ sọ́spítù pé ẹ bá wa yẹ̀ wò ṣé nǹkan kan ò kó sí Saheed Shittu lọ́pọlọ <laughs> ṣé nǹkan kan ò máa ṣe làákàyè Saheed Shittu dàbí pé nǹkan kan ń dààmú ẹ̀ nínú ọpọlọ ó yẹ kí wọ́n gbé lọ yẹ̀wò náà sọ́spítù pé ẹ bá wo bọ̀bọ̀ yìí nínú agbárí rẹ̀ ṣé nǹkan kan ò máa run upside down nínú agbárí rẹ̀ ohun tó sọ tó clear fa ìpé tó bá sígbà nẹ́bì ló bá sọ a lè sọ pé bàbá Fatima ace a ò gbà ohun tó sọ yìí wọlé ìbọn ló wà ń bẹ̀ pé aláìmọ̀kẹ́mi ló ń sọ ìlìtìfàtù fún olódo èmi ló ń sọ <laughs> èmi ló ń sọ fún pé ìlìtìfàtù ló ṣe ń bẹ̀ àbí àní sọ fún àwọn abramadu albosa abramadu albosa tó sọ pé àwọn ẹni tí wọ́n reject àdìsí ló ń rìfà sí ni mo ní tí wọ́n bá bí i dáa tó bá mọ̀ pé obìnrin ló bí òun tó bá tó bẹ́ẹ̀ ni mo ní kó jáde gbé ìlìtìfàtù lé lọ́wọ́ torí ó láìkìlì wá sípò òun ló sọ fún gbé e lé lọ́wọ́ ni mo ní kó wá fi ṣàlàyé ohun tó sọ yìí èyí tó bá tó bẹ́ẹ̀ nù wọn kódà àfa rẹ̀ gan tó bá tó bẹ́ẹ̀ ní kó wá ṣàlàyé kó wá sọ ipe ìlìtìfàtù ló ṣe. ṣé ìlìtìfàtù ló ṣe nígbà tí <laughs> aláìmọ̀kan ni sàyẹ́dì ṣètò ìṣá ìlìtìfàtù ló ṣe nígbà tó ń sọ yìí pé àwọn èèyàn wọ́n ṣẹ̀ṣẹ̀ tó tíra àwọn orí bú kan tíra òṣì kan nǹkan kan bẹ́ẹ̀ lómi yóò tó sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim gbogbo òṣìwọ́ gan lẹ́ ń tó gbogbo òṣìwọ́ gan lẹ́ ń kà ṣé ìlìtìfàtù náà ló ṣe ń bẹ̀ o àní ó yẹ kí wọ́n lọ yẹ ọpọlọ rẹ wò Saheed Shittu wọ́lọ́ ọ̀rọ̀ wa da kọ́fà ó kan ò dààmú rẹ ṣé kan ń upstairs wallahi alazim torí èmi gan wá ń ròyìn pé Saheed tu yìí ṣé pé nǹkan kan ti ń dààmú ọpọlọ rẹ̀ ṣé pé ọpọlọ rẹ̀ ti yẹ̀ tó bá lọ wò dáadáa wàláhì láti mọ̀ kàn ń rò ni kódà ẹnìkan sọ fún mi nínú àwọn ọmọ ìyá yìí pé ká ìpè Saheed Shittu yẹn láàárọ̀ yìí náà ẹni yẹn sọ fún mi wàláhì ẹni yẹn sẹ́ndì mẹ́sẹ́jì sí mi ìpè ìpè Saheed Shittu yẹn jàre òun kàn máa ń wo bẹ́ẹ̀ ni pé ó ní mental problem wàláhì láti wàláhì tó ń tọ́ so àbí ṣébi tó ti ti fagbórí ni ó ti ṣẹlẹ̀ sọ́ra àmọ́ bóyá tó bá lọ ṣe tó bá lọ ṣe tó bá gbé lọ sí tó bá gbé lọ síbi tó ń tì lọ wẹ̀ tó ń gbé lọ sí clinic àbí tó ń gbé lọ síbi tó ń tì lọ ṣe check up fún ẹ wọ́n lè padà dictate bóyá ohun tó ti fà rí òun ló wá affect ẹ so solution dẹ̀ lè wà ń bẹ̀ ohun tó sọfà tó clear fa ìwọ lọ́wọ́ àmọ́ sọfà àgbẹ̀ iltifatu ló ṣe olódo tọ́lábẹ̀ lọ́ọ̀rẹ́ pé ṣàlàyé iltifatu fún wa define rẹ̀ fún wa ká gbọ́ tí ó lè ṣe ni ìwọ tó sí pé ò lè dáka ò lè dáka iná àtọ́ iná ẹ́ afán nábì ní kalkausara kalkausara kọ kalkausara ló bẹ́ẹ̀ fi ṣàlàyé lẹ́fù kalkausara ló bẹ́ẹ̀ fi ṣàlàyé iltifatu fún mi ẹ́ aláwọn ẹni tó gbà láàfà ẹ̀mí wọn ò gbé ní kí wọ́n wá ṣàlàyé ẹ̀ fún èyí tó bá tó bẹ́ẹ̀ nù wọn ni mo sọ ìyọ ẹnìkan kò nù wọn abdulhamid bọ́sà ni afáìmúnáìdá ni òsíófìtì ni èyíkéyìí nù wọn èyí tó bá tó bẹ̀ ìyìnsọ àwọn kéékèèké yun àwọn eléyun ìráyè gbogbo àwọn eléyun so àwọn eléyun wasting of time wọ́n jẹ́ fún mi tí mo bá ń tẹ́tí tí mo bá ń tẹ́tí gbọ́rọ̀ wọn gan àbí mo ń fèsì fún wọn torí mi tẹ́ gbọ́ wọn so but àwọn eléyìí mo sì rí pé gíìnà sì ní wọn so èyí tó bá tó bẹ̀ nínú wọn ní kó wá ṣàlàyé tó bá tó bẹ́ẹ̀ abdulhamid albosa ti fẹ́ larí máa nínú gúrúùpù tàjọ wà ní mo ní ní mo sọ fún gbéṣẹ́ fún pé kó wá bọ̀ ṣàlàyé gbé iṣẹ́ fún abdulhamid albosa ipe yelma yusuf ní dákun wá bá mi ṣàlàyé bí kíní ìṣe jẹ́ iltifato tàbí kó wá bá mi ṣàlàyé bóòlù ìjà sí wípé àwọn ẹni tí wọ́n máa ń rí jẹ́ tàdíìsì ni mò ń rí fáàsì ní ká abdulhamid albosa wá bọ̀ sọ ohun tó sọ tó clear kálá nẹ́bì ló bá sọ ni a lè sọ pé bàbá fatima ace àgbọ̀n tó ń sọ ìwọlé ní ìwọ ògbọ̀n tá nẹ́bì sọ wọlé ah, kálá nẹ́bì ló bá sọ ẹ lè sọ pé ẹ gbà wọlé ní ìwọ o kò gbẹnu àwọn ẹni kò kódà kò gba èyí abdulhamadu alubasa gan kò tó bẹ̀ kó sọ bọ̀tọ̀ òun mọ̀ pọ́lá pé òkè wú òun fẹ́ tàn sọ abdulhamadu alubasa ó fẹ́ fi ẹ́ lẹ̀ ni so alọ́bàá ẹ̀dá sì ti tú àṣírí rẹ̀ walhamdulillah alọ́bàá ẹ̀dá ti tú àṣírí rẹ̀ walhamdulillah àti wọ́gán so ó fẹ́ abdulhamadu alubasa ó ti ní lẹ́mìí pé òun fẹ́ fi ẹ́ gbá rough game so alhamdulillah ọlọ́ba ẹ̀dá jẹ́ ṣe oògùn yín <laughs> ọlọ́ba ẹ̀dá ṣe oògùn ìwà àti ẹ̀ àtẹnikẹ́ni nínú yín torí mo ti ẹ̀wulẹ̀ sọ fún gbogbo yín tẹ́lẹ̀ pé èkàn ní máa bá yín ṣépè ní ìní máa bá yín bú ewu but ah tó bá jẹ́ ibi ta hàn yìí á jọ lò fúnra wa tààrà alhamdulillah ọlọ́ba ẹ̀dá ó jẹ́ kó ó jẹ́ kó ó jẹ́ kó bá yín lára mu so ìtẹ́kẹ́mi tẹ́mi ó kàn sọ fún ọ nísìnyí Saheed Shittu gbé fún àwọn ẹni tí wọ́n gbé fún pé tìfátù ló ṣe tí mo sì rápẹ̀rẹ̀ pé ó láìkìlì kó yá sí pé àwọn tá a jọ wà nínú gúrùpù ni nítorí abdulhamid bọ́sà ló gbé wá sínú gúrùpù yìí pé àwọn ẹni tí wọ́n ń takọ àdíìsì ni òun dì fàṣì tí wọ́n náà dẹ́ mẹ́ńsọ̀n rẹ̀ nínú ètò òfin fèsì tó ń bú èbú tó ń ṣépè ń bẹ̀ ọ́ so wá gbé e fún òun ní mo ní kó wá sọ ń ta kó wá rárá tí ń fi dá ní mo ní kó wá sọ pé ilti fàtò tí wọ́n bá bí i dá tó bá tó bẹ́ẹ̀ tábìlì Ramadan Alubọ́sà bá tó bẹ́ẹ̀ sọ pé Elme Yusuf ní kó jáde kó wá sọ pé iltifat ló ṣe lórí ọ̀rọ̀ yìí ìní sọ jù bá ń lọ so ìní wí jù bá ń lọ ẹ̀hẹ́n ìní wí jù ń lọ ní mo ní kó wá wàhálà yóò gbádùn ara rẹ̀ òun náà máa <laughs> òun náà máa pé gbogbo àwọn wàràwàrà tí wọ́n ṣe òun kò dọ́dọ̀ tèmi ìní bá mú ní kékeré ń bá fẹ́ lójú níbọ̀ tí wọ́ èmi kàn ṣàlàyé fún ọ ní pé ohun tó sọ ìsọkúsọ ló sọ wá ṣàtúnṣe rẹ̀ nítorí tí mo bá béèrè lọ́wọ́ rẹ nísìnyí pé ǹjẹ́ o lè sọ̀rọ̀ sí bàbá rẹ bẹ́ẹ̀ bàbá rẹ tó bí ọlọ́mọ gan ǹjẹ́ o lè sọ fún mi pé yes bàbá yìí àgbà kínní wàláhì ọlọ́run bó bínú sẹ́ tó bá fi sọ̀rọ̀ ẹ̀ tó alaihi wasallam tọ́lọ́bà yẹn dáná ń ṣe ànábì muhammadu sallallahu alaihi wasallam kó jókòó síbẹ̀ kó wá sọ pé kání ànẹ́bì ló bá sọ ni a lè sọ pé bàbá Fatima ace ó dẹ̀ tún lo gbólóhùn ace sànẹ́bì ó wá ń sọ pé tí fàtì ló ṣe àfàlẹ̀ táàkì ló rólú ni èmi ló ń bá sọ eléyìn èmi ló ń bá eléyìn àbí ó tiẹ̀ bẹ̀rù Saheed Shittu kò yẹ kó tiẹ̀ bọ́ ẹlẹ́rù wípé àwọn èèyàn máa tiẹ̀ máa ń kó ti àyà àwọn èèyàn máa tiẹ̀ ó máa tiẹ̀ ó máa kéwú máa tiẹ̀ ń bẹ lágbárí rẹ̀ bọ́tí níbọ̀ fagùn sọ fún àwọn ẹni tí wọ́n sọ fún pé tí fàtù ni àwọn abdulrahman albosa torí mo sọ wọn pé èmi àti àdèmàjọ drag kéwì pé èmi ó ṣàlàyé ọ̀rọ̀ fún ẹni tó bá wọ̀ kó gbọ́ tó bá wọ̀ ọmọ gbọ́ wàhálà ìgbésí ayé ti wọnu sọ̀pọ̀ tí ó rí tó bá fẹ́ sọ̀rọ̀ nípa kéwù gbé e fún àwọn abdulrahman albosa ní kó wá ràn ọ́ lọ́wọ́ sọ́ńtà ìgbà wọn ló à mọ kó wá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tá a tó fẹ́ máa ta rẹ tó fẹ́ máa tan ọpọlọ rẹ ìgbà òun ló mẹ́ni tó jẹ́ nù wa ó mọ̀ pé ńgbà kan bí ó sì ó fi ti ṣe sọ fún ọnù wípé ànábì máa ń ṣépè bí wọn náà ṣe ń ṣépè tí wọn náà wá fi ń ṣẹ̀rí àbí ó ti dáa fún yín bá wọn so wọn báyìí tẹ́mi kàn sọ fún ọnù inshallah alazim so ibi báyìí náà ni a parí ẹ̀ sí.